والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا يا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الحكيم اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحت واحكم بين عبادك فيما كانوا فيه يختلفون آمين اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين. آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إلينا اني تتواجد ìtẹ̀síwájú تفسير على إلى قرآن فأرى الله ọlọ́wọ́n وجل èyí tó sọ̀kalẹ̀ fún ànábẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam tọ́wọ́ jẹ́ sí pé sọ̀kalẹ̀ ọ̀rọ̀ náà nígbà tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ jumlatan wa tafsilan ní àpapọ̀ àti lẹ́yọlẹ́yọ nínú oṣù Ramadan ló sọ̀kalẹ̀ sí. nínú oṣù náà oore tó fi síbẹ̀ ọlọ́run kó fún ẹnìkọ̀ọ̀kan wa ń bẹ̀ ààbò tó fi síbẹ̀ ọlọ́run kó fi bu ẹnìkọ̀ọ̀kan wa ìlọsíwájú tó fi síbẹ̀ ọlọ́run kó fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo nǹkan tí èèyàn fi máa wà àlìjánná tí ń bẹ́ ń bẹ́ ọlọ́run kó rọ̀ wá lọ́rọ̀ kálí bá tó gbogbo nǹkan tí máa ń lé èèyàn jìnà sí ìyá ọlọ́run tí ti ná ọlọ́run kó yà wá yá yàrá ìlú Òṣogbo la wà. ìlú Òṣogbo la wà táa sì fẹ́ bẹ̀rẹ̀ ayẹ ẹlẹ́ẹ̀keje lónìí. Ayẹ ẹlẹ́ẹ̀keje la tó bẹ̀rẹ̀ lónìí. Ayẹ ẹlẹ́ẹ̀keje yìí ọwá jẹ́ ayẹ tí wọ́n fi ìmọ̀ bẹ̀rẹ̀ rẹ̀. Wọ́n fi ìmọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ní. ní a pẹ̀lú tá a wà yìí nílùú kí ni ìlú mà ọlọ́run kọ́ bá wà jẹ́ kó bẹ́ẹ̀. Nílùú Tìwó. Nílùú Tìwó. Àtikáyà márùn-ún lọ́hùn. ún Ọjọ́ náà a sì dúpẹ́ fọlọ́run pé ọlọ́run pé kó ṣe é ṣe. àwọn àmọ́ wò yí pé a nílò Òṣogbo ìlú mani torí ayé àmọ́ lábẹ́ bẹ̀rẹ̀ rẹ̀. ibi tá a ti wá ń bọ̀ nǹkan ń ṣe ìlú kílẹ̀ pé òun jẹ wọ́n ní àyà tó bẹ̀rẹ̀ tọ̀hún náà ni tọ́lọ́run ti gbé pé àrùn òun ní ṣẹ́yìn ọ̀rọ̀ ni wọ́n ní. ìṣẹ̀dá ẹ̀rọ Olúwa sọ pé. Yá àyíwá n'ila tí mo fẹ́ ìlà ìwà ọ̀tún ni. àwa fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àyà mọ̀. Béèyàn bá dẹ̀ ti ní ìmà, yóò ní ìgbàgbọ́ èyàn ò sì lè nígbàgbọ́ láì nímà àábá ní ìlú òwò ìlú ìmánì ìlú òṣogbo ìlú kílápẹ́ ìlú mà ọba jágbé èyàn ò lè ní ìmánì aláìní ìmà èyàn ò sì lè nímà láìní àdúgbà fọlọ́wọ́n bá àyà tòní náà ní àyà ẹlẹ́ẹ̀keje lẹ́yìn tí olúwa ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa nínú àyà mẹ́fẹ̀ẹ́fà tó síwájú أضفها بسورة وأنا سورة الحجرات أجي سوما حجرات الفوا هذا سلا يفوا يفوا يفوا لنا متى أجابي قراءة آية لكن يعني الناس تطفين الذين ينادون الذين ينادون كذبون أرادوا الموضوع أنت منا يعقلون a máa kẹ́nu kú lẹ́yìn máa ti díẹ̀ díẹ̀ mo máa fẹ́ omi ẹsẹ̀ yìí ọ̀yà fún kíkí ń a ní ní ilẹ̀ fújù rọ́ọ̀tì o lè pé fújù rọ́ọ̀tì o lè pé fújì rọ́ọ̀tì o lè pé fújì rọ́ọ̀tì. Súrà táwa ń bẹ̀ yìí, wọ́n bá wù ọkọ sọ pé súrà tó lè fújù rọ́ọ̀tì ó sì lè pè ní sóra tó lè fún jẹrà ní sukùn ó sì lè pè ní sóra tó lè fún jàrà wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta náà la lè pè é gbogbo ìtọ́ bá rọ ẹnu ti ẹ lọ́rùn ní kò sí kí ni ìlànà nìkan ọmọ lò àtàwọn ẹ̀lẹ́ ìlọ́rùn náà ní ìwọlọ́tẹ̀yìn lọ́rùn jù wọ́n ní onítùkùn ni wọ́n ní bẹ́ẹ̀ náà ní sùkùn náà fúyẹ́ lẹ́nu ju bámú àti bátà suratul hujurat nínú súra náà wọ́n ti ṣàlàyé àwa pé bí ẹ ti ń pè ní súra tó lè fojú ọ̀rọ̀ ti kí náà ń pè ní fojú ọ̀rọ̀ ti àwọn rúùm ṣùgbọ́n rúùm ti àwọn àwo ni ṣé rúùm ti bàbá ni àbí ti bọ̀ọ̀dá ni àbí ti bọ̀ọ̀dá tó wà lọ́sàn-án wọ́n ní yàrá àwọn obìnrin ni yàrá àwọn obìnrin ni Suratul Hujurat Súra tí ń ṣàlàyé nípa bá ń ṣe máa bá ilé ibi tóbìnrin bá wà láti máa bá gbé. Àwọn obìnrin àkọ́kọ́ tí wọ́n ń sọ̀rọ̀ wọn bíbẹ̀ àwọn náà ni àwọn àrẹ́bà Muhammad. Àwọn ìyá wa nù. Wọ́n ní àwọn onímọ̀ wá fún níròyìn kan lọ́tọ̀ ṣùgbọ́n kìí tó kọ rẹ̀ wọ́n máa pé sóòrọ́tù adab súrà tí máa kọ́ni níwà ọmọlúwàbí èèyàn lè máa kéwò ṣùgbọ́n kọ́ máa sọmọlúwàbí lára rẹ̀ èèyàn lè kàwé kó di pòfẹ́sọ̀ o ọjọ́ sí pé ọmọ burúkú ni èèyàn lè lówó láàrin báwàrí lọ́dọ̀ rẹ̀ èèyàn lè jọ bó ti lò wà bó ní mímọ́ ó ti lò wà bẹ́ẹ̀ náà ni bí ọlọ́lá ó ti lọ́lá tó lò wá máa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwá yẹ kí gbogbo wa náà níwà torí pé tó lọ́n fún àrùn ta ló ń tàn ọ̀hún ànábì wa Muhammad ó ti bá ń sọ̀fẹ̀ láti òfin tó dákọ wọn ta ló lọ́n fún àrùn á kọ́lọ́ bá wà lè wọ́n ní àfẹ́káwà náà wọ́n wá ń kọ́ wa ní àwọn ọ̀wá oríṣiríṣi ìwà àwọn Yorùbá ní ìwà lẹ̀sìn àbí ìwà lẹ̀sìn wọ́n tàkìtì ẹ̀ ní ẹ̀sìn ìwà ló yẹ ká wí wọ́n ti ta ìwà fẹ́sìn tí wọ́n bá ní wà ní ẹ̀sìn yẹn ni pé ìwà nọmba wán nọmba wán kan ní ìwà o ẹ̀sìn ní nọmba wán tó o bá ti wá lẹ́sìn ìwọ wà máa tẹ̀lé lẹ́yìn wọ́n máa pé ẹ̀sìn ni wà ààrẹ máa pé ìwà ní ẹ̀sìn wọ́n wá ní súrà yìí yọ́kọ̀ wa níwà ṣùgbọ́n kò ní dákẹ́ níbi ẹ̀sìn ẹ̀sìn náà ni ó fi máa ṣe foundation ìwà wáyà mẹ́fẹ́ bàtà ké odidi yá ayọ́ lẹ́dí náà àmàlú mẹ́ta lọ́wọ́ mẹ́ ọbẹ̀ dání padà díẹ̀ ni ẹ̀ máa wò sóra yín dáadáa o ayà alákọ̀ọ́kọ́ ní yá. واتقوا ló fi pè wá ń bẹ̀rù ya ayyuhal ladina amanu. Mo fi wà pè wá o. Ọ́fẹ̀sì pè wá. Ó kọ ẹ̀sìn ló fi pè wá lẹ́yìn ìgbà náà ọwọ́ akọ wa níwà pé. Láàbù wọ́n ti mú ilẹ̀ ẹ̀dẹ̀ nílá ìwà ọ̀gbùn ni. Wọ́n dákùn wọ́n. إن الله سميع عليم ó tó débi ayẹ rẹ̀ kejì ó tó fẹ́ kọ́ wa ní wà kò tó lọ bí ìwà kò tó tó kọ̀ ọ̀wẹ̀ pè wá ọ wá fún kọ̀ ẹ̀sẹ̀ pè wá lẹ́ẹ̀kejì náà tún lẹ́yìn. ولا تجعلوا له بالقول كجهل بعضكم ببعض أن تحبط أعمالكم أن تحبط أعمالكم Ó wá tó lọ lẹ́yìn ẹwà ẹ̀sùn wọn kọ́ ní ìnàlẹ́bínà ẹwọ́ tó náà tó. Wọ́lọ́wọ́ àrínlẹ́wọ́n tọ́lá ló ń bẹ̀rẹ̀. Wọ́n mo tún fẹ́ kọ́ aníwà míì ìwà táàfi bá nẹ́bì gbé sallallahu alaihi àtàwọn ìyá wa tún sí ìyàwó ànẹ́bì náà ni wọ́n pè wà lórúkọ yìí mẹ́rin sí wọ́n wá fẹ́ kọ́ wa níwà táàfi bára wa gbé láàrin ara wa náà wọ́n wá forúkọ wà pè wá ń bí ayẹlẹ́ ìkarùn náà wọ́n tún wá ní. Yàrá ayé wọ́n كرواية يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتثبتوا فتثبتوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين tó ńgbọ̀ wá rí bá nǹkan àti màpẹ́sì ni wà èdè wà ní ẹ̀ wọ́n wá ní sáàbà wá níwà mẹ́sìn ẹ̀sìn yẹn ò lè lọ dáadáa tó ńgbọ̀ wá jẹ́ títí ẹ̀sìn Islam ẹ̀sìn ìwà ni ànábì wa alayhi salatu wa salam gbogbo àwọn àyà tó wà ń sọ̀kalẹ̀ fún wọn títí ń kọ́ wọn lẹ́sìn bẹ́ẹ̀ náà tó ń kọ́ wọn ní ìwà. àwa mọ́mìnì náà ọ̀dọ̀rọ̀ èèyàn fáwa náà bá a ti ń sẹ̀sìn náà a gbọ́dọ̀ ṣe ìwà náà. látara báyìí olúwa wa ń tẹ̀síwájú náà àyà tòní آية لك على لك قل وذوق واعلموا أن فيكم رسول الله واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن إن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون أولئك هم الراشدون واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. Olúwa ní Azza wa Jal lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ olówó oyè bí iye tí ò fẹ́ fowó rà pàápàá jùlọ ayẹ ẹlẹ́ẹ̀kẹfà tá a tú tú tú tá a ti ẹ̀rí tú tá a sátú ní tààlé tú ń bẹ̀ ní àbí òkú rẹ̀ bọ̀lá ayẹ ẹlẹ́ẹ̀kẹfà nǹkan kìtẹ́tẹ̀ ràgó wọ́n tẹnu mọ́ púpọ̀ pé ẹni ìjọba ẹni gọ́ọ̀mẹ̀ntì àbí kọ́mpúnì àbí jọ àbájọ àbẹ́gbẹ́ tó bá ilé gbẹ́tù máa yà tó fi ṣe ṣe àrùn àkọmọ̀nà tí ń bọ̀ rẹ̀ tí ti ń lò ó ọgùnlẹ̀ ayọ̀. Yà á ní wọ́n àwọn ìpàdé ìyàmáyé wọn bá yàrá ìyàlú. Lẹ́yìn ìgbà tó ló wá ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa nínú ayé náà tí ò sí fowó rà. Bó o ti ẹ̀ lówó kọ̀ kò tó rà á. Gbogbo owó ayé ò tó bá lù ìtumọ̀ ẹni tí ń bẹ nù. Mo ní ọ̀pọ̀lọpọ̀ owó làwọn gọ́ọ̀mẹ̀ntì náà ṣòfò. Tí wọ́n bá ilé mú túmọ̀ ayà ẹ̀ tí wọ́n bá lò ní ọlọ́run lọ́mọ iye owó tí wọ́n pátákò ìjọba ọlọ́run lọ́mọ iye owó tí wọ́n sèfù tí ò ní tí ò ní wéèsì ìdànà máa ṣùgbọ́n tó abẹ́lọ́run kọ́lọ́nkọ́rọ̀ wọn fún un olúwa wa ni wàá dá mú un. bẹ́ẹ̀ni ńlá bá ń bẹ láàrin ènìyàn tó bá ti súnmọ́ wa ìpìlẹ̀ ni pé kọ́ máa dámọ̀ ọmọ mọ iye ẹ̀ máa bọ́lọ̀ ń ti dá wa nìyẹn o tọ́lọ́ ń bá wa dá wa báwọn ó yẹ kí wọ́n máa túnra rẹ̀ dá kòránì tún wàá dá ni kòránì fẹ́ wù yẹn ó ń tún wàá dá ni òun rìpọ́ọ̀mù wa sílẹ̀ ń pè àbí information ó ń tún wàá rọ ni kí ni ẹni kọ́ wa máa gbọ́ wà síjọ́ jimá jimá níjọ́ jimá níjọ́ jimá àbí. Wọ́n fẹ́ wọ́n fẹ́ tún ọ̀rọ̀ ni. Torí pé nínú irọ́ tí ń rọ wá nípìnlẹ̀ àwọn ẹ̀rẹ́ ènìyàn èsù lọ́wọ́ sínú ìgbésí ayé wa pọ̀. À ń sọ lánàá pé wà fún lẹ́kọ̀ọ́lẹ̀ ń ta ọ̀hájì. Kò lè ta ọ̀nà خلق الإنسان من عجل إليه مبالغ دون الناس المبالغ وخلق الإنسان عجولا وخلق الإنسان عجولا wọ́n ní ìjọ tí ń dá wa omi kájúkájú ọlọ́run fi dá wa ẹni rí òsì yọ́ máa kájú Kùránì wá ń ní wa pé ẹ̀rì fún ọmọ ara yín yẹn tí ìjì bọ́lọ̀ ti da bí ti dá yín ẹ máa àmà sọ fún pé gbogbo ọ̀rọ̀ tá à lọ́rọ̀ wọ́n tún wá dání. Nígbà wá sípọ̀ ènìyàn nǹkan ńlá bá wa. Tá a bá ti gbogbo àní máa bá lu ẹ̀ máa nílẹ̀ nàìjíríà yìí àdúrà ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ bójò bá rọ̀ bójò bá rọ̀ àmọ̀túnmọ̀ ẹ̀ àwọn ìlú kan wà tójò bá rọ̀ àgbàrá tí ń wọ́ lọ lọ́dọ̀ tí ń wé sí dànù yẹn wọn ìjọ lọ lásán wọ́n wà máa tún jà sàgbàrá wípé ó ti lọ sọ́dọ̀ rẹ fún wákàtí kan tí kò wá sọ́dọ̀ tèmi náà fọ́pọ̀ àṣẹjú níbi tí ọ̀dà omi dá wọn dé ẹ wá wo báwa ti ń rí àgbàrá tí ń wé sí dànù a ń wo àgbàrá ó sì ń wo èsì dànù a máa bú àgbàrá sí àgbàrá òkú yẹn àgbàrá òkú yẹn nígbà tí ò jọ wá lójú mọ́. bẹ́ẹ̀ náà ni nǹkan tó dáa ti ń bẹ láyé wa àní ẹ̀ mọ́. wọ́n wá ń gbé wà pé ìwọ tó nílà ká yí rẹ o. ẹnìkan pé mi ń ta ìdí maka lọ́dún kan ó ti pẹ́ díẹ̀ o pẹ́ díẹ̀ o ninety seven mo haram maka ọ wá fẹ́ já mi nílẹ̀ mo ní ibi géètì báyìí ni kò ti já mi nígbà tí wọ́n wá já mi mo ní mo ń wò pé ẹtírò ọ̀pọ̀ nípa wàá fún báyà mi ò lè pọ̀ mi ń wò pé táìmù tí mo wọ mo ń béèrè pé á ah, eh, bàbá dàìbà ẹjọ́ èrú lè pọ̀ níta wàá fún ní ìsìn ó lóun ò láyé ọ̀hún ó ti lórí ah, gbogbo ah, gbogbo nǹkan tó bá súnmọ́ kì í ẹ̀sìn eh, máa kírun ṣùgbọ́n kò ní kírun ọ̀dá jìrì ń jẹ òṣìṣẹ́ tọ̀wáàbù ó sì ewu lórí ọmọ mọ́kà tí ò sáájì ọ̀pọ̀ jọ ọmọ mọ́kà tí ń ṣe hajj ìgbẹ́ni tí wó lọ́dẹ́ lọ sí pé àràbà ah, alájì tó rè mọ́kà lọ́ọ̀bọ̀ àwọn ọmọ wòye pé kí ní ń bá rí Ọdọ̀ ara yẹn ọdọ̀ ọdọ̀ owó èmi àti ẹ̀ṣẹ́ abájúmọ̀ pé nǹkan tó dáa rẹ̀ tó bá ti súnmọ́ wa tó ní ẹ̀rẹ̀ bákàwọ̀ máa lò tó. Ìkan ló súnmọ́ gbogbo wa pẹ́kípẹ́kí níbi dáa wà ẹ̀ lásìkò dáa wà ẹ̀ tẹ́lòmí ò lò dáa. Ó náà ló so Ramadan. Ẹlòmí kan ń wé ti ẹ̀dá nù. Ah, àwọn kan tó ti kú tẹ́ẹ̀ ti wà nù tààrí rẹ̀ bá lè jẹ̀ka àbámà ní kú yá lè tẹ̀ ní àdìsẹ́kítọ̀ ramadan and ahar dámà jẹ̀ka àbámà pé kí ìdí ẹ̀tàn bá ramadan ní ọlọ́run jù lè wọ́n pé o olórí pípé yọ́ máa tún rẹ̀ rọ yọ́ máa tún ra rẹ̀ sí Eh, wọ́n ní tí nǹkan bá súnmọ́ wa tó tóbi àyìnfẹ́ mọ iye àwọn ẹni àkọ́kọ́ tí ń sàwọn tàbí ànínábì ọlọ́bì ọba wa nìyí ọlọ́run sọ fún ẹ láàrin pé wà á lọ sí ah, ah, ìwọ náà ló ti ń hùwà bálabàlá yìí Ah, ah, ìwọ mú mi ní tọ́jẹ́ tàbí ìwọ náà ló ń tìde yìí. Tọ́ ọmọ pánà bí ń bẹ láàrin ni. Wàhálàmú ànàbí ìkọmọ̀ rọ́sùlọ́lọ́. Wàhálàmú ànàbí ìkọmọ̀ rọ́sùlọ́lọ́. Mú ń dáa máa sọ ní èdè náà ní ká máa sọ pé wà álàmú ànà fi kún rọ̀súlì nígbà máa sọ nínú èdè náà ṣùgbọ́n nínú Qur'an ọlọ́run ní ìtọ́ bẹ́ẹ̀. wà álàmú ànà fi kún rọ̀súlì wá gbó kọ́ ńlá jáde kẹ́ bá a mọ̀ pé ẹni tí mo rántí yìí náà kí ló náà èèyàn ńlá yìí bí ẹ̀ máa ọmọ gọ́ọ̀mù pírẹ́sidẹ̀ntì ní ìsìn tó ní ọmọ ààrẹ ni mí ọgbà màtọ́bá ní èmi ni ọmọ jagaban aṣíwájú his excellency ahmed bọ́lá tinubu ó fi máa gbọ́n orí kókó kọ bàbá rẹ̀ jáde ìmọ̀ ìmọ̀lọ́mọ pírẹ́sidẹ̀ntì. ẹ lè máa fún president wo wá náà ṣé ti ga ṣé ti Ghana ni àbí ti bú àbí Tókò ni àbí téèyàn kò ní jọ á lójú olùwà ni. àá fẹ́ẹ́ ti lọ ní fẹ́ẹ̀ mà pé èmi mọ ń jẹ́ ni. òṣìṣẹ́ ntọ́ba ṣe èmi mo ní òṣè ntọ́ba tẹ̀ èmi ni mo ní ọ̀tẹ̀ bẹ́ẹ̀ bá bọ̀wọ̀ fún èmi lẹ̀ ń bọ̀wọ̀ fún. ẹja máa tún máa yà lókèrè ká tó bọ́ sínú kẹtẹ pẹ́ olúwa ní ìwà ẹ̀rọ mú. òṣìṣẹ́ tí mo wá rántí yìí tíyẹn bá wá jó jù sẹ́yìn gbà míì táyà bá sọ̀kalẹ̀ báyìí tí ìbá ti kójú ti fi ọlọ́run èyí ó wù ú èyí ó ti báyìí ha yóò rẹ̀ bí èmi mi ni èmi olúwa wa ni ànábì mi ò gbéraga a máa bá yín dámọ̀ràn a máa fọ̀rọ̀ lọ̀ yín nígbà ẹ bá sì darí ẹ̀ sí a máa fọ́lù ẹ ṣùgbọ́n kì í ṣe gbogbo ń ẹ bá ní ẹ fẹ́ ṣe ní ọmọ tẹ̀lé yín bẹ́ẹ̀. Àánú orí náà ni òjò máa tẹ̀lé ní láwọn àbìkà ń bẹ́ èyí ti tó kọ̀fẹ́ gbajú mẹ́wàá wá. Ọgbà márùn-ún bẹ́ẹ̀. Ó ní márùn-ún yóò kú ẹ̀ sílẹ̀. Àlọ́ bẹ́ẹ̀. Ẹ̀rí nǹkan. isi tí ara rẹ̀ torí yí náà ni tọ́bá ilé tẹ̀lé yín bí márùn tí ọ̀tẹ̀lé yín wọ̀nyí lẹ́ẹ̀borí fàá ànábì wa sallallahu alaihi wasallam àpẹẹrẹ rẹ̀ a máa gba àwẹ̀ mẹ́ta mẹ́rin wọn tí ò ní jẹun tí ò ní jẹun fi ká máa gbà á àwọn púpọ̀ máa gbà o. ṣùgbọ́n ojú wọ́n máa ṣe kíni ìbèrè láàánì tún ẹ̀yìn láró ni ànábì bẹ̀rẹ̀ tàràwí àásámú sallallahu alaihi wa sallam ó fi lára kọ̀ọ̀kan fún ẹ̀rí ń dá sínú ilé àwọn tàbí bá bọ́bí mẹ́bí kí o nígbà sáré tò lẹ́yìn ẹ̀ ó tún kẹ́lẹ̀ kejì wọ́n tún tò lẹ́yìn ẹ̀ níjọ alákọ̀ọ́kọ́ ìyẹn péréte lọ́wọ́ ọ̀dàbí ẹ̀yin mùsùlùmí tọ́jú ẹ̀ òde òní ọjọ́ alákọ̀ọ́kọ́ lẹ́pọ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀bà máa dínkù àbà ní rí mọ́ta àwọn ìparí ẹ̀yìn mọ̀ wá tó lè jẹ́ ọ̀parí lẹ́yìn láti lòkọ́ ìgbẹ̀ tó wá káàkiri mú gbá wọn tàbí bójọba tí ń gorí ọjọ́ ní a máa pọ̀ ní ìmáàlì tuntun wọ́n ní jẹ́ alákọ̀ọ́kọ́ àwọn díẹ̀ kí wọn lẹ́yìn ànẹ́dùn gbára mú olùjẹ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n pọ̀ sí olùjẹ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n tún pọ̀ sí i fún odidi ẹlẹ́ẹ̀kẹrin wọ́n lànà bí ọ̀jáde mọ́ wọ́n ti wá kójọ kalẹ̀ sínú mọ́sálásí ẹni tí ń wúkọ́ fèèkì ńbẹ́ńbẹ́ ẹni tí ń ha kẹ̀lẹ̀bẹ̀ tí ò sí ńbẹ́ńbẹ́ ẹni tí ń fẹsẹ̀ wọ́lẹ̀ ńbẹ́ńbẹ́ ẹni tí ń wọ nǹkan lẹ̀ fi kánà bí olè bá a mà pé a ti kí ni ànábì ọ̀wà jáde jí wọn.

tányányáhùn ó fi sàánú yín Àyà tó jọrú àyà ìtàlí fi túmọ̀ rẹ̀ á máa padà bẹ̀ padà ọ̀sọ̀ fún àpílà kọ́dé já àwọn ọ̀sùn lórí حريص عليكم بالمؤمنين رؤوف رحيم بالمؤمنين رؤوف رحيم بالمؤمنين رؤوف رحيم بالمؤمنين رؤوف رحيم tí wọ́n bá ní kí lọ́ba tí òfin tẹ̀lé yín tí òfin tẹ̀lé yín bí gbogbo nǹkan tẹ́ ẹlẹ́fẹ́ ẹ̀ máa sọ pé kí lè mú. àánú yín ní ṣe é kì í ṣe pé bóyá kàn fẹ́ tẹ̀lé ṣùgbọ́n ó lè bí lóun bá tẹ̀lé irú ti ẹ̀yin lẹ́ẹ̀kúrí fà á lóbìnrin òun láàrin. Olúwa wa ní. Ah, tí ìbáta ní ìní ọlọ́run lórí yín, ẹnu pẹ́ àìmọ́tẹ̀lé lórí àwọn nǹkan díẹ̀ tí ọ̀tẹ̀lé yín bẹ̀yẹn ni. Ah, ó lè sọ yín jẹ́ tí ò sí ìsìláàmù máa. ìmọ̀lúwa mi èmi ọlọ́run ni ó fi ímánì ó jẹ́ kẹ́ lọ ó fi ìmánì lọ ọkàn yín ọkàn yín náà wá lọ fún ìmánì. wọ́n lọ ọmọ ohun tí èèyàn bá ń lọ fún nǹkan tí nǹkan tó ń lọ fún yẹn ọba lọ fún rẹ. lọ fún yẹn kò ní dùn dáadáa ọgbà o ọkọ ìyàwó I love my wife. I love not your life ọlọ́ọ̀bù rẹ jẹ ọlọ́ọ̀bù ìyàwó rẹ ìyàwó ọlọ́ọ̀bù rẹ ẹ̀ẹ́dìdì ọlọ́ọ̀bù. Gòrí gún àfá, bàbá fẹ́ràn ọmọ ẹ̀, ọmọ kórìíra bàbá rẹ̀, ilé ò ní tó olúwa ni wà láàá. Ọlọ́run ní èmi ni mo àbábà rẹ̀ mo fi síbẹ̀ sínú ọkàn yín pípẹ́ máa lọ́ọ̀fù Iman. Ọbí ya yí pé Imani náà lẹ́sí ń Ọlọ́run kọjá wa náà kó fi Imani kó fi sínú ọkàn wa ká máa lọ́ọ̀fọ́ ẹ̀ ìmáànì tí máa lọ́ọ̀fọ́ ọkàn tó bá ti lọ́ọ̀fọ́ ti ẹ̀ kò sẹ́ni tí ọkàn rẹ̀ lọ́ọ̀fọ́ ìmáànì tí ìmáànì rẹ̀ lọ́ọ̀fọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ọlọ́run lọ́ máa máa fi ìmáànì sínú ó jẹ́ fẹ́ràn ìmáànì ó jẹ́ kẹ́ láìkì gba ìmáànì sínú ọkàn yín gbogbo bí ti rí ìmọ̀ níbẹ̀ ẹ máa gbà yín. ẹ jẹ́ ìtọ́jú tẹ̀síwò láàrin fún wa wọ́n yà sàn áyàn wọ̀lá kí ní ọ̀rọ̀. Ìmì ọlọ́run ni mo ní kẹ́ fẹ́ràn àtàwò sí. Wọ́n yà kí ní ọ̀rọ̀ àtàwà ilẹ̀ ìmúlò ní ìmáà tọ̀hídù làtúmọ̀ àwọn sífà tó burúkọ ọlọ́run àti ìwé ní ọlọ́run tẹ́ bá ti gbọ́ àbí ìsìn àbí àyà tó fún ilẹ̀ ẹ̀ sì máa fẹ́ràn ó kàn náà. wàyà kí n lọ́wọ́ àbàbà ilé ìkúrò sí ìlú náà. tọ̀hídù lòlò uluhiyya pé àtìlọ́hún àtìlọ́hún nìkan láàmú ẹ̀sìn àní pé nǹkan mí lẹ́yìn tẹ́ bá ti rí nǹkan tẹ́ ń pè tí bá ti tọ́lọ́wọ́n ọba ẹ̀ sì máa kórìíra tó bá ti tọ́lọ́wọ́n ọba ni ẹ̀ sì máa fẹ́ràn rẹ̀. wàdà ìnáwó àtàbà ilé ìkúrò sí máa. Tàwídò rùbùbíyà táà máa bí ẹlẹ́dùn olúwa ló lè ṣe tó lè dá tó lè mú tó lè pa tó lè jí tó ọba ti ń gbọ́ báyìí ó sì máa fẹ́ràn rẹ̀. Tábà ti ní ayé àálà sọ́lá. Wọ́n bá ti gbọ́ pé kí ẹ bá ti gbọ́ ayé àálà sọ́lá ẹ̀dùn tó ń tí ò gbọ́ yé mọ́, mọ́ sáà sí lọ́yà mọ́. Wà máa kára lọ́wọ́

bí mágìrì bá fẹ́ tó báyìí wọ́n tún máa fi kó ìdógún díẹ̀ ìwọ́n ti ẹ kò tí ìtòtò fún wa gbogbo ẹ pé ó jáde gbogbo àìsè ti pinnu ká sínú ọlọ́run ò sí ọdún náà. wọ́n yá kí nínú ọ̀rọ̀ àbábà ilé ikún olórí máa. bẹ́ẹ̀ náà ni bíjà kàbá dé ó ní orúkú kókó gbogbo ah, twenty million naira tán láwọn ayọ́nú owó ìtọ́jẹ́ sàkáàtì à ah, ó yóò tó máa wọ̀ ọ́ yọ tán ó tún máa rẹ́rìn ọkàn ló tún máa dùn ó tún máa fi tààrà àlè ó tún fèlè lé lórí. bẹ́ẹ̀ náà ni báàgì dé bó ò tí ì lówó lọ́wọ́ ọkàn ló sì wà ń bẹ̀ ọ̀fẹ́ lọ háìjì ọ̀fẹ́ lọ háìjì àbí ìṣòro pọ̀ fẹ́ gun pléènì o. ìṣòro ẹlòmíì mo fẹ́ lọ háìjì nǹkan mi ń bẹ́ẹ̀ èmi náà fẹ́ di sábàká wọ́n fẹ́ ló kọ mí ìjọba láàjì àbálàjá èmi náà fẹ́ dé airport mo fẹ́ tiẹ̀ wo bí plane dé máa fò ìkan mọ́ ẹlòmíì torí ní títí ńlá ìkí hajj nù tó bá jẹ́ pé ayé ìfẹsẹ̀ rìn ní tó o bá lọ láìkí hajj ẹ̀ hámà pé torí ọlọ́run lè lẹ́mu gbogbo ẹni ìsìn ìfù ọ̀sọ̀ kalẹ̀ ọlọ́mà wọn náà rí gbogbo ah, maka fáìn ntọ́ fáìn lọ fẹ́ lọ wà bọ́ lọ kírun kàbá wọ́n ní wà láàájú. Báàtí ìlówó lọ́wọ́ dáàtí ìnígbà dáàtí ìlúyàwó tí ìmáànì hajjùn yóò ti máa wà sí. Bẹ́ẹ̀ náà ni gbogbo ṣọ́àbùl ìmáànì, ọlọ kárí kéde gbogbo nǹkan tàbí máa ń pèsè ẹgbẹ́ ara ìmáànì lọ́wọ́ láyà yìí sọ pé olúwa àbábà. Ìlẹ̀ ìfowópamọ́ bíyàn bá wá fẹ́ràn nǹkan tán ó kú kó tún máa dá lọ́rùn ó lè láìkì ìyàwó rẹ̀ kọ́ máa dá ọlọ́run bóyá kìí sóge ọ wá lè sóge fún ọ ọtọ tètí ọbọ kọfí tètí sí kọfí tètè náà sí kọfí tọrùn sí kọfí tọwọ́ sí kọfí tẹsẹ̀ sí ó tó fi ti pé ìpèjú sí ó tún wá fi ìrìn sí ọ wá ṣe rẹ̀ lọ́sọ̀ọ́ lẹ́yìn ìgbà tó ọlọ́run fẹ́ níjọ́ tó orí tó ṣe báwọn yóò dá ọlọ́run àbí òní dá ọlọ́run. ọlọ́run ní àwọn tàbí àkọ́kọ́ lẹ́yìn ìgbà tó ọlọ́run ní wọ́n fẹ́ràn yí máa ní ìtàn kọ̀tàn ń bẹ̀ wàtà ìyá náà wàtà ìyá náà wú fi kòló òbí kún. wàtà ìyá náà wú fi kòló òbí kún. Ọlọ́run sọ̀sọ̀ sí Máìnì. Àti a máa lọ́sọ̀ọ́. Ìkan láti lẹ́ẹ̀ta pé ìrun rẹ̀ ìsìn. Ìrun tẹ́ ń wò yẹn, ọ̀rọ̀ Ìmáìnì ni, èyàn a máa fẹ́ràn àrùn. Ẹ bá ní ẹ̀, ẹ̀ pọ̀, gbogbo rẹ̀, gbogbo náfílẹ̀ la, àkọ́kọ́ lóòrè ọba ọdún nígbà tó bọ́lọ̀ ti ní ti ní a máa rìn wá ọ̀fẹ́ wọ ọ̀tàdúrà tá a máa ti ká tó wọlé ó fẹ́ jáde tó sàdúrà téèyàn máa ṣe ìgbà tó fẹ́ràn ó ti wọlé fún kejì báwọn. awela là ń gbà yí ẹlòmíì fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n kò lọ́sọ̀ọ́ nínú ọ̀sọ́ rẹ̀ ní kọ́ máa ka Kùránì mẹ́ẹ̀ gbogbo ọjọ́ ayé rẹ̀ lójúmọ́ amátá ń gbà wẹ̀ lọ́wọ́ ẹnu rẹ̀ Ah, ó ti tààwẹ̀ rẹ lọ́sọ̀ bá wọn. àwọn tàbí ti lọ o. olúwa fún ẹni ráǹkì àkọ́kọ́ ó tó fún ráǹkì ẹlẹ́ẹ̀kejì. àwọn onímọ̀ nígbà bá kọjá ń bí ayá ìkáwà náà máa sọ pé Allahumma haddid ilayna al-iman. Allahumma haddid ilayna al-iman. Allahumma haddid ilayna al-iman. Allahumma haddid ilayna al-iman. Allahumma haddid ilayna al-iman. Allahumma haddid حبب إليك الإيمان وزينه في قلوبنا وزينه في قلوبنا وزينه في قلوبنا وزينه في قلوبنا وزينه في قلوبنا وزينه في قلوبنا يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام وزينه في قلوبنا Nígbà tí Olúwa fún yín ní ìmáàrì tàbí omi tẹ́ ẹ fẹ́ràn yín ìmáàrì tẹ́ ẹ ti gbà á tán, ọwọ́ abáyín pọ̀sọ̀ sí i. ọfọ̀sọ̀ imani ìmáàni ẹ̀yẹ sàbí àwa na kawa na osebe ṣe bẹ́ẹ̀ ká máa wọ́ ọ̀sọ̀ ìmáàni káàkiri wọ́n lẹ́nu tí wọ́n ṣe ìmáàni ní kò ní imani kankan tí ó sọ. ọ máa tú wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá ń lọ ọlọ́run ò sí ìṣàyànà nǹkan fún tọ́ba Béèyàn bá wá ń fẹ́ràn nǹkan, béèyàn sì ń máa tí èèyàn mọ̀ sọ nǹkan tí ń dá èèyàn lọ́rùn. Èṣù a máa lò yàn gbà mí. Olúwa ní èṣù náà ò fún ní lòdì. Oníwàká wà. والحكم بوى العصيان وجرى إليكم الكفر Ọlọ́rin èmi náà mú tún wá sí ọpúrẹ́sìn ọkàn yín. Ah, ah, wọ́n kó nǹkan tó dáa bẹ́. Wọ́n tún wá bá wa kọ́ àǹtí síbẹ̀. Ah, orí ńlá lélẹ̀ yìí. Béèyàn bá lówó lọ́wọ́. Tí ọ̀pá sí ìní àǹtí òsì lọ́dọ̀. Ọkàn rẹ̀ ò ní bá lọ. Béèyàn bá ní mà lọ́dọ̀. Tí ọ̀pá sí ìní àǹtí àìmàkà lọ́dọ̀. ẹ̀rù ọmọ bá ọlọ́lẹ́ ẹ̀yin mú mi lẹ́yìn tàbí tí mo rò yìí ìyá àpàkà rọ́rọ́ àìlẹ́ ikún ti lo ikún ó tún wá lo ikún wọ́n ní fẹ́ràn ní a ti lo ìlà ìlà lè ráyà àtàtúkà ìlà sùk èyí ti pé bó ti wà náà lọ́dọ̀jà lẹ́ẹ̀kan náà mọ́rán ọlọ́jà mọ́rán ìlàrun ó fi pé múhùlà kan bẹ̀ táìmù kékeré kan bẹ̀ láàrin ibi wà yìí kò ọ ìlà lè ìtẹ́ tó jókòó lórí ẹ̀mí ọ̀gbọ́n sọ pé mo rán ọ lọ síbi ìsàá ah, ó ti wà ń bẹ ọ̀rẹ́ bí i ṣùgbọ́n àrùsẹ́tù kẹlẹ̀ bá mo ní ọ lọ ẹnu géètì ń bẹ̀rù ìtẹ́jú kan sẹ́kọ̀ǹsì mi ló kà ń bẹ láàrin àti ìtẹ́jú mi ló kà ń bẹ láàrin ibi tó wà síbi tí mo rán ọ lọ. wọ́n ní kó sọ pé hábàbà ilẹ̀ ikú ó fi mágínẹ́ẹ̀tì fà wá kò sí lọ́dọ̀ yín tẹ́lẹ̀ ẹ̀wà ń fẹ́ràn yí máa nì bẹ́ẹ̀ náà ló tún fi klọ́ṣà ó fi àwọn tí máa fẹ́ nǹkan dànù ọwá tó fi fẹ́ nǹkan mẹ́ta kú lára yín oníwàkárọ́ mẹ́ta wá lọ fẹ́ kú lára wọn mẹ́ta tí kan bá ti ń bẹ́nu gbèsè ayé èèyàn ayé èèyàn ti dàrú ṣùgbọ́n ó lè má dàrú tó kàn alákòóbá mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n bẹ́nu wọn tó jẹ́ pé alákòóbá aládàbáyìn Eh, alakọkọ náà ni àkóbá àdábà ọlọ́run ní èmi náà mo ní kí máa mú kúrò yín yín yín gbogbo nǹkan tó lè bá yí máa títí kúrò mo ti mú kúrò bá wá mórí bá níbi kúrò tán èso ní fílẹ̀ o ó tún kùnrin tẹ́lẹ̀ dààmú èèyàn Ah, ọlọ́run ní àti méjèèjì náà mo fẹ́ mọ òfin ní bụ wọn fẹ́ wá tó kọ̀ ọ ah, ní dídíà bẹ́ẹ̀ni ó sì túmọ̀ àyà mi. Àwọn ah, ni mo tún ní kẹ́ kórìíra Yẹ́n ló fi jẹ́ sí pé kò sí sàbí kankan tó ti ó lè bá sàbí kan náà bí a bídíà mú kò sí. kò sẹ́ni tó ṣe bídíà náà àwọn sàbí ànájọ lọ́dẹ ọba rẹ̀ wọ̀kárọ̀ ha ọwọ́ kẹta ni. ó pọ̀ fún yín ọlọ́run ní kẹ́ kórìíra yàtọ̀ sí bídíà. bó ti ẹ̀jẹ̀ ló bá àmá fi bídí àrán ní ẹ̀fẹ̀ ṣùgbọ́n oró bídí àjú oró Bíyẹ̀ bá wá jíṣẹ́ lọ́sàn lóru, ó lóyè kan tó gbọ́dọ̀ gbà. Oyè wo láwà gbà? Nígbà ọlọ́run sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ sọ́tùlù bá kọ́ra, òní ذلك الكتاب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون

bá a bá ti fẹ́ láyé alẹ́mọ́jèrè ń bẹ̀ lọ́dọ̀ ọmọ ádámà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run confam ni o nígbà tí wọ́n wá sọ gbogbo sí táwọn sàbí àtàwọn náà fẹ́ káwà nù wọn ìta ṣe yìí táwà náà fẹ́ ṣe ìwọ́n ní tàbá wá ṣe náà sí lórí ìta gbá. olùwà ni ọ̀la ik. ọ̀la ik. Gẹ́ẹ̀tì ulẹ̀ kan pọ̀ tó. Ọlọ́run tèmi náà wà ń bẹ̀rẹ̀ àtẹ̀yìn náà. Ah, ẹ lọ mọ̀ bú yìí tí wọ́n fẹ́ jẹ ìdò láyé ká rọ́ ṣe lónà àníkàn bá mú ní ṣáájá wọn kán gádíá ọwá tí ó ń ṣe. Wọ́n náà pè gúmù rọ́ sí lónà. Ọlọ́run fi húmù ó fi bẹ̀ kéde húmù lẹ́yìn máa rí húmù húmù kọ́ o húmù obìnrin kọ́ o. olúwa ní òlà ìka gbogbo àwọn tí ń tẹ́pọ̀ yẹn tá sọ̀rọ̀ wọn pé wàkárọ̀ àìlẹ́kùn ní kò fọ̀rọ̀ wọn kò fọ̀rọ̀ wọn bí ẹ̀bá tẹ̀sí ma náà yọ wà ọ̀nà àkọ́kọ́ tí wọ́n kọ̀kọ́ mọ̀ ń bẹ̀ náà lọ́nà àlìjánná bẹ́ẹ̀ náà wọ́n nínú ayé náà wọ́n ma mọ̀ nínú ayé wọn náà ẹ̀kẹ́ mọ̀ púpọ̀ ní kí n àbí yẹsẹ́wò ni àbọ̀ mọ̀ ní ọ̀sẹ̀lẹ̀ ni kìí tó náà olùwà ní gbogbo wọn náà ni wọ́n ti mọ̀ ọlọ́jà wa náà mọ̀ náà. eléyìí ni òkè tàbí lórí ayé àfi ìdáríkà. wọ́n ní pípè tí wọ́n pe wàlá máa ká àná al-mukhatabun. wàlá máa ká al-mukhatabun ní àmọ́kínà rọ̀bì ní àṣẹ́tò rọ̀bà ìlànà wal-amal bihi. wọ́n nígbà tó jẹ́ sí wípé àwọn tí ọlọ́run fẹ́ bá sọ̀rọ̀ láàrin àti fẹ́ wọnú tafsir báyìí ìdáǹtì lára tààrọ̀ àǹtú ọmọ abẹ́ túmọ̀ ti inú mọ̀ àwọn àmà máa ń fààyè ju alọ́ńbẹ́ wọ́n ní àwọn tí olúwa fẹ́ bá sọ̀rọ̀ láàrin kí ó wọ́n máa àwọn tí ọlọ́run fẹ́ bá sọ̀rọ̀ nígbà nígbà ọ̀jẹ́ sí pé wọ́n ní tírẹ̀sì sí mímọ̀ ọ̀rẹ́dì wọ́n fẹ́ràn ọmọ fúnra wọn wọ́n tún wá fẹ́ràn ká máa wọ́n fẹ́ràn kọ́ máa lò mà ẹni tá a fẹ́ fẹ́ ta wúrà fẹ́ ń bá ma yí rẹ̀ láta wúrà fún ẹ ń bá yí wúrà ẹ ń bá ma yí wúrà láta wúrà fún n ò títí pa àwọn tọ́lọ ń bá sọ̀rọ̀ láàrin olúwa mọ̀ pé wọ́n mọ iyì mà ó wọ́n wọ́n fẹ́ ló mà fún ìlú ọlọ́run náà wá bá wọn sọ̀rọ̀ pẹ̀lú mà ẹ̀pẹ́ ọ̀bà nímọ̀ àbí ọ̀bà mọ iyì mà tó ọba sì mà bá sọ̀rọ̀ yọ́ máa wọ̀ pé kí lọ ń sọ ni torí pàwọn tí bá sọ̀rọ̀ wọ́n mọ̀ mọ̀ wọ́n mọ̀ tún máa mọ̀ ọlọ́run wa wọn fi ìdárí. wọ́n ní pípé wọn tí wọ́n pè wọn lórúkọ ọ̀mà ń bẹ̀ yìí ó fi yé wa yí pé olúwa fi pọ́n wọn léni. olúwa fi pọ́n wọn léni. wọ́n á dá Àwọn òwúwá làwọn táwọn wí náà. Àwọn táwọn wí táwọn péré wọn látàárọ̀ náà náà tàbí àmẹ́lùwá. Wọ́n mọ̀ tó máa mọ̀. Wọ́n sì fẹ́ràn lílò. Ní àti forúkọ ọmọ náà bá wọn sọ̀rọ̀. Wọ́n náà máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn ẹni tó ọfẹ́ bá sọ̀rọ̀ ní tó bá máa ti tó máa bá lẹ̀ ó kọ rẹ̀ ní orí bá kan. ó rí pé yọ́ ta sí wèrè ni. àgbẹ̀rẹ̀ ìkù kọ́ máa sọ lásìkò tó dùn rọ̀ lọ́wọ́ wọ́n máa sọ̀rọ̀ pé àgbàdo gbígbìn nǹkan kan ẹ̀fẹ́ kankan ó rí pé yóò farabalẹ̀ nípò okú ẹ̀ ló ti ń sọ̀rọ̀ yẹn. àwọn sọ̀rọ̀ ẹni tó jẹ́ mathematics ló lọ fún ọwọ́ ń sọ àwọn ètò àwọn yẹn wọ́n ń sọ díẹ̀díẹ̀ ó rí pé yóò fi sín sílẹ̀ yóò ní sín sí ọ̀nà. Bẹ́ẹ̀ náà ló ní Kùránì ọba sọ̀rọ̀ ìtìwọ́ làbẹ̀. bí yàrá ń gbọ́ nǹkan tí ọ̀jẹ́ má fi dèèyàn á kò ní wù gbọ́ wọ́n ní nígbà tó jẹ́ sí pé àwọn àtàbí rọ́bì ọ̀la ọ̀tàrà wọ́n fẹ́ràn mà olúwa tó ń bá wọn sọ̀rọ̀ pé. wọ́n ní àwọn ohun àti ìfẹ́ وحق أن يقدر العلم wọ́n ní ọmọ ìjẹ́ gbogbo wa náà tá a jọ́mọ lẹ́yìn àwọn tàbí nígbà tí ọlọ́run ọ̀nà wọn báyìí pẹ̀lú ìmọ̀ tó fi ìmọ̀ bá wọn sọ. ó yẹ káwa náà ká tẹsẹ̀ lẹ́sẹ̀ wọn ká tẹsẹ̀ lẹ́sẹ̀ wọn káwa náà ọmọ láti bẹ fún yìí mà kúlù náà. àyò ń sábà àwọn ilé gbogbo èèyàn lọ́fẹ́ wọn máa ṣàtìtì ohun sí mímọ̀ àbí bọ́dá. ọ̀fẹ́ràn mọ̀ ọ̀rẹ́rìn àbónirẹ́rìn ọ̀fẹ́ràn ìmọ̀ kan. ọ̀rẹ́rìn náà kí o bọ́yá ọ̀fẹ́ láì màkà ọ̀bọ̀jú àwọn olùwọ̀n ọ̀fẹ́ láì màkà gbogbo èèyàn àtẹ́ntí ọ̀mà lọ́fẹ́ wọn máa sílò òun mọ́ mímọ̀ níwájú ẹ̀yìn onímọ̀ ẹ̀bọ́ wọ́n bọ̀ sí ẹ̀bọ́ sí ẹ̀mú láàbọ̀ sí jàmá ó sì ń bẹ́ nínú wa tí ọ̀mọ̀ nǹkan kan mo yóò fi ni àwùjọ rí ibi gbogbo àwọn àpèmára ẹni là á pé kálukú lọ́fẹ́ ní màá nù kan táyé fẹ́ ni owó ìmà kò sẹ́ńdí ìfẹ́ wọn pè mọ́ pé ẹ̀yin olówó ẹbọ bí ẹ̀yin olòsì ẹbọ bí tó ń ṣe wọn bá há nǹkan tí ìṣẹ́pọ̀ fẹ́ há sàrà àbáwọn olòsì ó ní lọ́dún ìjọ olòsì o ó pè àìmí náà èmi náà káwọn náà fọ́ bẹ̀ káwọn náà lè bà lówó àbí bẹ́ẹ̀ náà lọ́rọ̀ gbogbo yẹn lọ́fẹ́ náà kán káwọn mọ́mà kí wọ́n máa tàbí fún nǹkan obìnrin ẹ̀sì síbẹ̀ pé ah, àwọ ah, ah, ìmọ̀dá o èmi náà mọ́ o wàyàtọ̀ ومن تمنى العلم فليعد له حجته وليعلم انه سيسمع. اه wọ́n ní kọ́ lọ́wọ́ mẹ́ńbà wá fẹ́ wá ojú ọ̀nà àmọ́ kọ́mọ̀ pé ó ṣe wàhálà ó ṣe lọ́fẹ̀ẹ́ lóko ọ́sáìsùn lóru ó tún sáìsùn lọ́sàn-án ẹlùmẹ́lọ pé àìsùn kí ní ẹ́ ń ṣe lọ́sàn-án àìsùn bẹ lọ́sàn-án oòrùn bá pọ̀ lọ́sàn-án ó sì máa lé lọ pé nǹkan lóru tí gbogbo ayé bá sùn lọ ó sì máa bá tíra tó ń jẹ àbí ìwé náà lọ ń kà ní ọmọ gbó ọtá máa àmọ́ ibi tó gbàjáde àmọ́ ìgbà gbàgbé lé ìmọ̀ fẹ́ rárá gbé lé ìmọ̀ ó tó kù kan ìmọ̀ máa ń fa màá ní tọ́ ọba kàdé ibìkan báyìí nítorí ọ̀kadé yóò tún sí fáìlì ní ìfọ̀n ẹ̀ tó tó fi jẹ́ sí pé àwọn ìyàwó àwọn àfáǹgbà mi àtàwọn ọ̀jọ̀gbọ́n mi ìjájẹ́ pòfẹ́sọ̀ tí wọ́n oníwèé tí wọ́n mọ dáadáa yẹn wọ́n máa ń sàánú wọn. tí wọ́n bá ti rí pé wàhálà ń fẹ́ pọ̀ sí ẹ̀ ó sì rárá sọ pé ẹja ti yàrá kan lọ́tọ̀ tí ò ní jẹ́ láìsí. torí pé ń bá ní mọ̀ ibi tí bá ń sùn ìyá ọ̀fẹ́ tí gbogbo kinní wọn wà ń ni ẹ̀rọ wọ́n máa fi wọ́n láàánú pé ẹ má sùn bẹ̀rẹ̀ lónìí ẹlẹ́ òsùn. Ibi pé yóò máa pera wọn ní ẹni tó bá fẹ́ ní màwó ti wàhálà o. Wọ́n ká lọ ọmọ yẹn o. Ló fi jẹ́ sí pé olúwa sọ ọ́nà sọ́tọ̀ lẹ́sẹ̀ kọ́ wípé yá. Yá ayé wọn ní ìlú ìta ìlú. ولكن هنا مسألة kiri kan bẹ láàrin tọ́lọ́sọ pé tọ́lọ́ ti ń bá àwọn àtàdé sọ̀rọ̀ àtàwà mọ́mìnì pé wà lẹ́mù. olúwa ní ẹ lọ máa bá ti kú lógeere nìyẹn o kò má kẹtẹpẹ rẹ̀ fi ti bá wọn ó ní ẹ lọ mọ̀ pé òṣìṣẹ́ ọlọ́run bẹ láàrin yín. Bó ló ti wá jẹ́ mọ́ṣálà mẹ́mẹ́rún, a lè sọ àmà. Àkíkọ̀ táìmù. Àwẹ̀ tí ń gbọ́ díẹ̀ díẹ̀ wọ́n ní ha hálì sọ̀háàbà láwọn tàbí tí wọ́n wà á mọ̀ tẹ́lẹ̀ pánà bí ń bẹ láàrin wọn ni tí wọ́n mọ̀ ní tí wọ́n bá pé wàhálàmù wàhálàmù ẹ̀tún lọ́ọ̀mà ẹlọ́ọ̀mà kí ni wọ́n mọ̀ tẹ́lẹ̀ nígbàtà sọ pé wàhálàmù annana filimasi ẹlọ́ọ̀mà pínú masalasi ni àwà tẹ́lẹ̀ kan jìyàn fún òsínú masalasi ní ẹni tó jókòó ni àbí níbo lẹ́yìn wá inú mi lẹ́yìn wà fáìfù ayé ní màláàtì lẹ́wà àwọn ẹ̀yìn lọ́mọ ẹ̀nàkà fìlì mọ́sí ẹlọ́wọ́ màfún ní màláàtì lẹ́wà ṣé mímọ̀ èyí tí gbogbo ayé mọ̀ là ń sọ́n bẹ̀ ni àbí nǹkan mìíràn àwọn ẹ̀sà àbí tí wọn ò mọ̀ fáìnà bí ń bẹ láàrin wọn ni sọ́nà wà wà. kò ní ìdí ká máa dáhùn àwọn ẹ̀sà àbí mọ̀ fáìnà bí ń bẹ láàrin wọn yàtọ̀ sí làákàyè àwọn náà paráàrò wọ́n rí ànábì wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀. wọ́n máa wọ́n ní wọ́n wá mú àlàmú wá torí nǹkan méjì. wọ́n ní wọ́n fi pa wọn àṣà àbíjá ń bá sọ̀rọ̀ yìí wọ́n fi pa wọn nígbà pé wá àlàmú. wọ́n sàkóso wọn. wọ́n fi ìmọ̀ pọ́nwọlé bó ti ẹ̀jẹ̀ sí pé ìmọ̀ tí wọ́n ń bẹ̀ yẹn kì í ṣe ìmọ̀ tó nípa ni wọ́n sọ wọ́n ni wọ́n fi pa wọn yẹn ẹlẹ́ẹ̀kejì. ولكنه أو ثم واعلموا واعلموا أن نبيكم رسول الله. أو أن نبيكم ماما ẹ̀mà tó tún ju ẹ̀mà lọ. Wà á lè mú kọ́dírọ̀ hu wà mọ̀nìtìlátà hu wà sára sọ̀rọ̀. Ẹni pé ẹ̀ ẹ̀wà tó fi wà á lè mú ẹlọ́mọ ẹ̀yìn tàbí ẹlọ́mọ yìí. Ànà fi kọ́mọ̀rọ̀ tó ẹmọ ọ̀wọ̀ ẹmà pọ́nlé ẹmọ ìgbélárugẹ. أن yẹ رسول الله نعم ṣe لهم ànábì. ولذلك أكد عليهم قوله أن فيكم رسول الله نعم. ولقد نظرت في القرآن فوجدت أن التعبير بوعدهم فيه أو فيه أو فعلهم أو إعلامهم جاء كثير بعد تقرير أحكام شرعية مما يدل على أنه Tàbá sọ pé wọ́n àìlàmú ti ń bẹnu ààyà yìí, wọ́n àìlàmú wọ́n àìlàmú yìí. Tàbá sọ fún wa pé ó jù mọ̀ lásán lọ, ó jù ká máa fi mọ́ màfí nǹkan bẹ̀rẹ̀ nìkan, ó jù bẹ́ẹ̀ lọ. Ní pé ẹ lọ́pọlọ, wọ́n àìlàmú ẹ tẹ́yìn, wọ́n àìlàmú ẹ farabalẹ̀ wò dáadáa, wọ́n àìlàmú ẹ ti rìsáàjì. Wọ́n a mọ̀ yí a mọ̀ tó

àwọn ìdájọ́ tó nípa nípa tó ní ibi títí tíyàn gbọ́dọ̀ máa bá ọmọ primary level sọ. iná ni wá lẹ́yìn rẹ̀ lóbi yíwa yí pé wàhálà mú sí mẹ́nu àyà yìí kì í ṣe wàhálà mú ìmọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ tó dìbò náà dán nítorí ìdí eléyìí ó sọ pé mímọ àyàdúlára náà kéwú ọmọ ó ju mọ̀ lọ ó ju mọ̀ lọ ó ju ìmọ̀ lásán lọ wàhálà òsì bẹ́ẹ̀ ní ayé yìí wọ́n wá ní abẹ́ ma tába ti rí wàhálà mú àbí fàhálà mú àbí ẹ̀yìnlá mú náà lọ́kọ̀ ààyè táà fún wa àwọn ìdájọ́ ńláńlá ní má bẹ lẹ́yìn tàbí kí ti sọ ìdájọ́ ńláńlá síwájú ẹ̀ ìgbà àmà wà òní ọ̀wà ń bẹ̀rẹ̀ ìgbà àmà wà òní ọ̀wà lọ́wọ́ parí á sọ ìtọ́pọ̀ jù nínú méjèèjì wa ó ní wá àlàmú tí mẹ́nu àyà táǹkì yìí wọ́n ní àti fá àlàmú ń bò mí àti ẹ̀yìn làmú ní bò mí wọ́n ní kára ọmọ wípé àwọn àdájọ́ tí wọ́n wá lẹ́yìn ìgbà míì ìgbà míì wọ́n lè fi ṣe ẹ̀kíìpù wọ́n ní wọ́n lè mú wá ní tí fi ń fà wá ọ̀rọ̀ encouragement ẹ bá ṣe nǹkan yìí ẹ bá ṣe nǹkan yìí alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wọ́n a máa wá ń gbà mí láti dáyàgá wa pé ẹbẹ̀rú ẹbẹ̀rú ìmọ̀ tó nílò kéèyàn ọbẹ̀rù mọ̀ náà ẹlẹ́ẹ̀kẹta àwọn máa ń pàrọwà ìmọ̀ tí ó ní ìdí àrọwà náà ni wọ́n lò wá àlàmọ́ alákọ̀ọ́kọ́ nù ẹlọ́wọ́ ti ń dá ní pé wọ́n fi máa encourage wọ́n fi encouragement pé ẹ ti nǹkan báyìí ìbàdá fún bá ṣe àwọn àmọ̀ tí wọ́n sọ lẹ́yìn ẹ̀ wọ́n fi hàn kọ́lé jùlọ sọ́dọ̀ tó bá kọ́ra àyà tó o sì tó o tèrè o bẹ́ẹ̀ bá wá tẹ̀ sí ìrùn bíbá o gbọ́dọ̀ gbókù àárín lọ́wọ́ o sì máa ti láàbùdà yẹkùn náà máa àkà mùsàbù wọ̀tàtà. Àtọ̀fà pé tàfsírù lọ́wọ́ kìí ṣe táwùsírì. Tàfsírù lọ́wọ́ o. Sọ́dọ̀ bá kọ́ra àyà tó o oh tèrè. ara rí pé wàhálà mú ti ń bẹ́ oúnjẹ ti pé wọ́n fi ń ṣe wá lójú kòkòrò pé nǹkan yìí olúwa ni wà máa ń. ọ̀làjà ọ̀pọ̀ ọ̀sẹ̀lá máa lè ní ìgbà ìjàpọ̀ wọ̀jọ́kúnlọ́ àwọn àdàmú àdàmú na yìí tó nígbà tí ó sọ áìjì fún àwa múmi ní ìyá sọ bá wà máa ń ta Ẹ ń bá pẹ́ láàájú tí ó tètè wálé jọ́kìtọ́jọ́ kẹta. Àwọn tó bẹ̀rù ọlọ́run láti yẹn fún. Ọjọ́ fún wọn, wà yàrá àrùn ilé ìjọ ṣàwó. Wọ́n ní wọ́n fi pè wá pé àkẹ́ pẹ́lọ̀n lọ dáa ju wálé lọ. Ọwọ́ àbàbà pé wà á là Wà á mú. كما تقول واعلموا أنكم إليه تحشرون واعلموا أنكم إليه تحشرون أو ما تقول واعلموا أنكم إليه تحشرون آه ẹmọ ìmọ̀ títẹ́ sí wípé ẹmọ̀ pé mi ọlọ́run ń fi yín lójú kòkòrò wípé kẹ lọ́jọ́ mẹ́ta ní mìíràn Ah, ọmọ ìdánù mọ̀lọ́wà ẹlẹ́ẹ̀kejì Suratul Baqara bá tẹ́lẹ̀ 193 194 194 olùfàmàlẹ́ àtàdà Àwọn ti hàn pọ̀ nítorí wọ́n fi parí ẹ̀ ti yá bí wọ́n fi fà wọ́n fi fà wá ní wọ́n fi encourage ni wọ́n ní lọ mú. wọ́n ní wàá lọ mú ẹ pé a a mò ń pè mò ń pè ẹni ẹ gòkè wá báwọn àwo. sọ́bùrù bá kọ́ ọ̀bá kan náà two three five sọ́bùrù bá kọ́ ọ̀bá two thirty five.

sọ́sọ̀rọ̀ bá kọ́ ọba kan náà tú fọ́ ọkọ̀ tú fọ́ ọkọ̀ olùwà sọ pé. ọba ìlú ti ń tẹ̀lé ìrìnà ìwà àdámù àìsàn

ṣe tí wọ́n encourage wa wọ́n á là mú encouragement nìyẹn ọwọ́ abọ́ wọ́n á là mú ìdẹ́rùbà ẹ lọ sọ́tò bá kọ́ra one nine six olùwàsàn àpèsílẹ̀ kàá ṣọ́rọ̀ ṣọ́rọ̀ ذلك من لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب. أقدر آه، آه، آه، بيان قل واعلموا واتقوا الله واتقوا الله واعلموا أن الله شديد العقاب sọ̀díkì rẹ̀ fábì mi ó fi hàn pé wàhálà mú bẹ̀rù wàhálà mú etí ẹ̀ mélòó wàhálà mú ó yí ara wájú lọ́wọ́ o wàhálà mú ọ̀nà àmájì ọkùnrin táwọn àtàná jì sí o wàhálà mú ìdẹ́rùbànú Àtọ́lá ọ̀sán tó dáa fáà láyà 25 olúwa sọ pé wọ́n tọ́ fún واعلموا أن الله شديد العقاب رب الأنفال بكر آية 28 قلوا وصفين واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم واعلموا ترى اليوم واعلموا أنما أموالكم وأولادكم jáfe ńlẹ̀ sílé lẹ́nà. wọ́n ní wàhálà mú bẹ̀ wàhálà mú ẹ fura o ó lé ó pélé o ó lé ó fura wà bí àjá a ń lé ó fura ilé tí ọba fúra olè ní òkú lọ ìtumẹ̀ ènìyàn wà lámú wàhálà mú kẹta ìsìnkú kẹta náà ni ẹ̀sìgbà tí a ń pàrọwà fún wa ń pàrọwà fún wa tó bá ti wàhálà mú pé ẹ̀ àgbìgbà sọ pé bá ti ṣe ẹjọ́ ọlọ́run náà ń sọ pé ara o ṣùgbọ́n sọ pé ẹjọ́ torí àánú tó ní lórí wa ni wàhálà mú bẹ̀yẹn ó ní ṣọ́ọ̀tù two two three. two two three àwọn ẹni nìta. وقدروا لأنفسكم واتقوا الله واعلموا أنكم ملاقوه وبشر المؤمنين

wọ́n á làwọn ń bẹ̀rù àrọ́ ní bọ́ọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ ọmọ lò sí mẹ́mbẹ́ ìwọ́lọ́ ọmọ jìyà torí bí àrọ́ ń tọ́jà ní àpapọ̀ ń bẹ́ lọ́sọ̀rọ̀ bá kọ́ra bá kàn náà àyà 231 olúwa sọ pé wá sí ìlú. واتقوا الله واعلموا أن الله

ní ń bẹ fún wàhálà mú nígbò yé sí wípé kí ni àwọn nǹkan tó tẹ̀lé lẹ́yìn alákọ̀ọ́kọ́ kí la pè é ẹjọ́ yóò bá rẹ̀ ní ọ̀bí wọlé àwọn èèyàn ni mo ní mi ń gbọ́ ìsinmi lójú kòkòrò ká fi bà wá lọ́kàn pé ẹ ṣe kíní yìí ọjà ṣe é ṣe ẹlẹ́ẹ̀kejì kíní. Ah, ríà ẹ́sà fún wàhálàmú náà nù wàhálàmú náà ní túmọ̀ káàkiri bá wọn wàhálàmú túmọ̀ sí pé ẹsẹ̀ kìíní yẹn o ẹsẹ̀ ọjà bọ̀ o á ẹ̀bọ̀dọ̀ sí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀jọ̀ ẹ̀sẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ wàhálàmú náà tó. ولما كان ولقد كان nínú àwọn àkéèsì tá a wá sí pẹ̀lú wàhálà mú tí a wà nínú ẹ̀tọ́ bẹ̀rẹ̀ àyà wa sì ní àkéèsì rẹ̀ náà Al-Kùránì ni pé a máa rí níbẹ̀rẹ̀ àyà tàbá níbẹ̀rẹ̀ àyà bí àyà tò ní tàǹkì lọ́sọ́sọ́ pé wọ́n náà mú àyíkìlà sí ìlú ọ̀tún lọ́wọ́ أو يطيعكم في سبيلكم من إلى عنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. أولا لا بيري، أريكم الناني آية ثانية

Èyí tí kìí dáyà wa tò ní ìlọ́pọ̀ jù. bí wáyé pé fáàlàmú wáàlàmú ní parí ayá lọ́wọ́ parí ayá, ọ̀pọ̀ ju fáàlàmú wáàlàmú ní bẹ̀rẹ̀ jùlọ. Ayá tò ní sọ fún ìbẹ̀rẹ̀ ló ń wà ní tòun. Lọ́tọ̀dà ń fáàlì ayá 41 olóhun sọ pé ìkànnù ìkànnù nǹkan bẹ̀rẹ̀ nu ọ̀pọ̀ tó nǹkan bẹ́ẹ̀ mẹ́fà méje náà ni ẹlẹ́ẹ̀kejì ọ̀sọ̀ fún asọ́lásílà ń bá bákàrà àyà twenty eight àyà twenty eight ọ̀sọ̀ fún apẹ́. wọ́n á mú àyínlẹ́mọ́ àwọn àdúgbò wọn àwọn àdúgbò fitna tó wà nínú àwọn àyínlẹ́mọ́ àdúgbò náà wí. ìkàtọ́ nìyẹn. suratul hadid. hadid. àyà seventeen. àyà seventeen ọlọ́run bá sọ pé Bákan náà sọ́lọ́ bí ìhàjí ìdí àyà 20 kàtàkì jẹ́ ẹ̀mẹ́ ìlàfẹ́ àyà àyà 20.

Inú kọ́ jẹ́ sí pé yọ bẹ̀rẹ̀ ayà fún rẹ̀. Tàbí kọ́ rápálá wọlé lọ́wọ́ parí. Ìdọ́ra pálá wọlé ń lọ́pọ̀ jù. Ìdọ́bẹ̀rẹ̀ ò tó nǹkan. Gbogbo òtúmọ̀ wàhálà mú ẹ́ńlà mú fàhálà mú dáwíhùn gbogbo ẹ̀ náà lọ wá wọnú kàtígórì méjèèjì yẹn. abẹ́lẹ́ òyìn tá a gbọ́ ọlọ́run tó wúlò fún wa. ní ẹ̀kọ́ tọ́lá a wà á tẹ̀sẹ̀ wọnú àyà lọ díẹ̀ díẹ̀ olúwa sọ pé wà á nà máa ẹ̀yin náà يطيعكم في كثير من الأمر عنكم أطيعكم في كثير من الأمر عنكم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم ولكن الله وجمع إليكم الكفر والفسوق والعصيان Amen.